káfíìrì ló máa ń tẹ̀yọ̀ káfíìrì ló máa ń salágẹ̀mọ́ ọ̀ ó tara rẹ̀ jẹ́ ọ̀ tẹ́fàtìlẹ̀ yọ pé lẹ́yìn egun òsì islam mọ́ ọ̀ tẹ́fàtìlẹ̀ yọ pé pé wọ́n bá wọn sọ̀rọ̀ pé ti mùsùlùmí mọ́ ọ̀ tẹ́fàtìlẹ̀ yọ pé wọ́n bá wọn bọ̀ sí ìṣògbó táyì rẹ̀ ní islam ti bọ́ sínú odò ọ̀ṣun ó ti gbé lọ òfin tọ́sẹ̀ kò fà mọ́ ìṣòwò ìṣẹ̀bọ̀ ìṣòwò ìmú nǹkan ní ìmọ̀ ọ̀lọ́ torí ẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ nínú rẹ̀ máa rí àmì ìdọ̀tún létà gbópa níta ìgbórí balẹ̀ àmì ìdọ̀tún tó ń pè lẹ́yìn ọwọ́ àti mọ̀ pé tí dáadáa bá wà ọ̀dọ́ ọlọ́run gbogbo ẹ̀fọn àwọn ilé ìṣe ọjọ́ àjọ̀dún ọjọ́ ìbí Jésù àwọn ilé ìṣe àjọ̀dún ọjọ́ ìbí Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tá ẹ̀yìn jẹ́ ìjẹ́lẹ̀ mi lórúkọ pẹ̀lú Islam àdádálẹ̀ là ń pè lẹ́nu àdádálẹ̀ mi tó sáwọ ní ẹ̀sìn Islam tó ti kókò níbi ìjókòó àti gbàgbàdà mi. torí mo fi ìyá ńlá wa Aisha radiyallahu anha Ànábì Muhammad sallallahu alayhi wa sallam وممن أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد قدام الكلمة ثم استعداد لبك إنا سواي طلما تنت يوسف تجارة سواي داري ààlẹ̀ nǹkan rẹ̀ máa dà padà sí lọ́dọ̀. nǹkan ni wọ́n wọ́n rẹ̀ wọ́n jáde láì tí òfin ní jẹ́ dídí àgbà tí ìdí mọ́lẹ́dì pé ẹ̀yin gbà pé ẹ̀ ń fẹ̀sì ní abẹ́ ń fẹ̀sì. kí ni wọ́n sọ fáwọn ìgbẹ́? wọ́n ní àwọn ìfẹ̀sì. kí n tẹ́tẹ́ ní ìjẹ́sì lẹ́yìn jẹ́ kí pa á ayé burúkú wọn ilé ọlọ́run máa ń yàn lódì ilé àṣetọ́ni ló mú lọ́rẹ̀ ilé ọmọ ilé àṣetọ́ni ọjà ilé àṣetọ́ni ìwúdẹ ọlọ́run kó lè rájọ àti láti lọ ọlọ́run fún ọ̀rẹ́jọ ilé wọn sọ pé ọ̀gbọ́dọ̀ wọjà láì tàbí à ilé ìtì dájú àtọ́nà ti mọ̀ tó máa wọjà àbẹ́yìn tí àbájọ ìjọ tó jalè bá wọlé ìjàlẹ̀ bá jáde nígbà tí ọ̀gá ti ṣàdúrà àṣetọ́ni lọ́ọ́ wọlé òun lọ́ọ́ jáde ẹ̀ pé ìjà ń gbè ìṣẹ̀lẹ̀ lọ́jà ìjà tó ń gbè ìṣẹ̀lẹ̀ lọ́jà oṣù síbẹ̀ tó ti yá ọjà yá ariwo ariwo pọ̀ lọ́jà náà ìlàjì òfin ọlọ́run ẹ tàbí àkẹ́sọ̀ wájà kẹ́sọ̀ wájà tó wọn ní tó bá jẹ́ pé nǹkan gbà lérò nù. 大家好。 Lord أهل المدينة يومان إذا كان على مدينة يوم شوية تطور يلعبون فيهما في الجاهلية زمجة ديرين وما في سلاح يوجد كيس لا موجود Ramadan ọwọ́ lẹ́yìn kíkẹ́nu ló fèsì lọ́nà tó sì ti dákú nínú ti Ramadan. lẹ́yìn rẹ̀ ọjọ́ ìdùnnú ládé. ìhà àdúgbò fọlọ́run tó ń ràn wá lọ́wọ́ tó wà náà ń dẹnu ẹ̀mí tí ó kópa nínú ẹ̀sìn. ìfi pípọ́ ràn wá lọ́wọ́ tó jẹ́ kẹ́mi wọ́ lẹ́yìn oṣù òkè Yorùbá yìí yàtọ̀ síra wọn. àdúgbò fún tó ràn wá lọ́wọ́ tó tó lè kópa nínú ìjọsìn yìí títí tó fi dókun. yàtọ̀ sí adúgbò kọ́nà tó jẹ́ mi wọ́n lẹ́yìn oṣù àkóńtì lọ náà ní tẹ́lẹ̀ náà ẹ̀yìn ìwà lẹ́rù ẹ̀kọ́ àtìlọ́ rẹ̀ ẹ̀kọ́ àtìlọ́ rẹ̀ ẹ̀sìn mọ́tò kọ́ta kù. ilé ìdáni wa lẹ́yìn rẹ̀ lẹ́nu ní ìṣòwò àṣìlá ni lọ́sọ́ ẹni fàràtà ìdùnnú ńlá méjì wà fẹ́ni tó ṣe yá. فرحة عند فطره عند لقاء ربه ìdùnnú alákọ̀ọ́kọ́ lọ́jọ́ ìtumọ̀ ìdùnnú náà ìdùnnú kejì onígbà tí ó bá pàdé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ọlọ́dọ́kùn láti bá pàdánù ìdùnnú àwọn ẹni tó gbé ayé wọn tó fi ṣoṣo náà ìdùnnú náà ń bẹ fún wa tó bá dé lọ́la òkè àmọ́. tí ọmọ àti ìtumọ̀ àti ọdún léyà العبودية وهو يوم الحج الأكبر أجا حج ستولك كان قدر يوم أجانا على هذه القدسي ní ó ti sọ pé àgbéyéfún fàáyì àbí ìpọ̀fẹ̀fẹ̀ rí lẹ́nu. ọjà tó bá tẹ́lẹ̀ táwa lè tọ́jú ọjọ́ àtọ́jọ́ ọ̀sìn ní gbogbo wa náà ni a ní ọ̀rọ̀ do the one thing but when you come next to God méjì tó náà sórí ẹtí ní cross náà ni bẹ́ẹ̀ ni torí parí red cross red cross àgbáríkọ̀ yàtọ̀ sí ìtàn ti dára àwọn fíìtì wa ìta bá ti sọ̀rọ̀ ẹ bá ní ọjà ẹtí ti ìlànà Islam mẹ́rin jọ̀mọ̀ ìlànà Islam láti ẹ̀sẹ̀ bá parọ́ rẹ̀ àbíkọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìlànà Islam ẹ bá ń sọ títẹ̀ tó bá ní àbíkú. tó ti pẹ́ gbogbo àwọn olórí nàìjíríà tó ti olórí jẹ́jẹ́ mùsùlùmí ìbá wọn ti jà ló ń tẹ̀ ní kókó máa lọ bẹ́ẹ̀ nínú àwọn òkúkú wa islamic oriented ó kọ láti ẹni níbi náà ti jókòó ní ìsìn tani council of muwani tọ́wọ́n chairman local government gómìnà mr president àwọn ọ̀gbọ́dọ̀ fẹ́ sí ìyẹn kí wọ́n fẹ́ fèsì ṣe mo kọ́ yé wa ìtọ́jú wọn ní kọ́ wọn kíkọ́ nípa ìgbà mọ́ olóògbé lásán nípa ẹ̀sìn tọ́ba débẹ̀ tí máa ń ta ìsìláàmù ń ta tí ó ní yàrá lẹ́nu kò lè yàrá lẹ́nu. àmọ́ àwọn sì wọ́n lọ wájú àwọn pàìtọ́ wọn irọ́ náà nígbà wọ́n ti máa parọ́ fún wọn lóòtú wọn gbọ́ wọ́n ti máa parọ́ fún ohun tó yẹ ìjùmọ̀ làwọn mùsùlùmí náà mọ̀ ìjọ jùmọ̀ àti mi. ẹ rí i ọjọ́ sátidé ta lónìí àwọn ìlọ́hùn àwọn jíìs àwọn ni wọ́n ní sátidé. ǹjẹ́ jíìs kan wà ní nàìjíríà rẹ̀ ó lè wá àwọn kan ń ra ń sàbáàtì àbíkẹ́ níta pé ọlọ́jọ́ sátidé wọn wá àwọn tí wọ́n gọ́gùn lọ́jọ́ sátidé àwọn nìsọ́ra yòókù àwọn lọ́jọ́ sọ́ndé àwọn eléyìí àbẹ́rẹ́ ni wọ́n tún fún wọn sùn àwọn eléyìí wọ́n ń bẹ níwọ̀n bá tí wọ́n tún fún wọn sùn mùsùlùmí kọ́ ọba tẹjọ́ júmọ́ àwọn tó ń ṣiṣẹ́ oṣù ọmọ minutes one hour ojúṣe ojúṣe ẹni tó dáa ẹlòmíì thirty minutes ni wọ́n á sábẹ̀. àbọ̀ ẹ̀rì subhanallah torí àwọn ti sọ pé àwọn arí ìmáàmù wa máa lè rahimahullah inú tí a al-bayan wa at-tahfidh tí a lè máa lè mọ́rùs àjẹ́ ó ní wọ́n bí máa bá lè lérè ó ní wọ́n máa látàkì mọ̀ kọjọ júmọ̀ ọjọ́ ọgbọ́n àwọn mùsùlùmí tá a wá lè fi ọjọ́ júmọ̀ máa ti ní ká mọ̀ lọ́bì sẹ́nu ọkọ̀ nígbà yìí ọkọ̀ níbi sẹ́nu. pínfẹ́ kọjá lè wọ́n ti lọ kọ́ pínfẹ́ rẹ̀ ojú ẹlẹ́gbẹ̀ẹ́ títí kan máa bá wọn lé táyà tó ń jẹ́ ìyẹn fọ́gí pọ̀ ẹ̀rọ tó ń pín ọ̀pá. ó dà kókó pínfẹ́ kápẹ́ńtì rẹ̀ yọ̀ lọ kọ́ ó ti bá sọ́kòtò sọ̀rọ̀ rẹ̀ wá bíbí. èèyàn gbọ́dọ̀ bíkọ́sì mùsùlùmí làwa àgbègbè táǹtì àwọn tètè olórí ẹ̀ tó bá di lọ́la gbẹ̀gbẹ̀ àkèyàn ìsìláàmù sì fẹ́ lọ́jọ́ tó wọ́n lọ fún wọn lọ́dún ìwòkúta kìtìrí pọ̀ tí gbogbo olúwa tẹ báwọn ní jẹ́ wọn kó gidi kékeré nínú irú ọdún òní ẹ̀yìn ẹ̀rìn káàkiri ẹni tí ìjọba fẹ́ fi lórí kọ̀ọ̀rọ̀ wọn nàka kó di nípa ilẹ̀ wa ilé oúnjẹ ẹ ti wàhálà pọ̀ ládùúgbò rẹ̀ ayé ẹni jẹ́ báwọn nínú ọmọ fóònù sunday ni ìyẹn ni pé mo tẹ́ fọkàn àlè ògbìn yẹn ti gbọ́dọ̀ mọ̀ pé ọjọ́ sunday wọn gbọ́dọ̀ dáná. ok tó bá ti wá di sunday àgbọ̀dọ̀ jẹun mọ́ wọ́n sọ pé ìyá ní ẹ́ńlá ìwé ló ń jẹun ibi tó yà wá lẹ́nu sí nù tó bá wọ́n pé ìyá florence ní ọ̀yà wá lẹ́nu ìyá ní ẹ́ńlá tí ò wá dáná ń lọ sunday onítorí pé sẹ́ẹ̀mù pé sunday tọ̀bọ̀ àwọn ọlọ́ọ̀lá rẹ̀ kí ló ṣe ká máa bá lọ ṣe ká máa bá lọ bẹ́ẹ̀. ìlẹ́kùn tí ọba wà níbi iṣẹ́ ọba pẹ́ẹ́lú. ṣùgbọ́n kékeré ni gbogbo wọn ṣàwèrè mọ́ gbogbo kí ni yóò dínkù yóò dínkù àwọn náà sì tún ní production tí ó pọ̀ àbíyànjú bẹ́ẹ̀ tó lè bẹ̀rẹ̀ tó àwọn bá wọn nígbà tí sọ gbogbo ilé mi pé ó lè jẹ́ kó lórí orílẹ̀-èdè ọ̀jáde ni wà lọ́la kò sọ̀rọ̀ fọlọ̀ gọ́ọ̀nù lè jáde ni wà lọ́la kò sọ̀rọ̀ fọlọ̀ tó bá tẹ̀ bẹ̀rẹ̀ lágbàdì tó ti kọ́kọ́ ṣèjọba lọ́dọ̀ tèmi o ọkàn tí ń dìde ìṣọ́súnmọ́ tó fẹ́ sìn wọ́n sì ń dìde èjì èyí tí àti máa chíìtì àwọn mùsùlùmí dà àwọn chíìtì wọn. because odidi twenty four hours la fẹ́ twenty four hours la fẹ́ àwọn eléyà fún wọn ní kankan ju one hour lọ ní wọ́n rẹ̀ gbọ́dọ̀ ọgbọ́dọ̀ continue there including the office of the fáwọn ẹni tó wà lára pa ń kọlà èyí ti sàlẹ̀ ẹjọ́ ọdún láti bẹ̀rẹ̀ sí ní ṣe àtẹ̀bí Allahu Akbar. bá gbóyán wọ́n ti bá kọ́ kàkálẹ̀ náà dé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mẹ́ta. Ìgbàgbọ́ kí jíjáde tí wọ́n ní ọjọ́ jáde tí wọ́n fi tì ọmú tí wọ́n ti wá tì ọmú náà. Bí wọ́n fẹ́ gbára rẹ̀ ni, ó ti ń gbára rẹ̀ ni. yìí ètò ta kókó sọ máa wọ sísù tó gbọ́ pé wọ́n lè practice Islam obìnrin kọ́ àtẹ́ǹtì tó fi yẹn bẹ̀rẹ̀ ẹ̀rìbọn oríṣiríṣi ìyànjú náà ń gbà nítorí pé nígbà àjẹpà àbọ̀ àwọn ìyàwó wa láti rí lódodo wọ́n kẹ̀kẹ́ kan wọ aṣọ ilé ọlọ́dẹ agbọ́dọ̀ ọkọ nìkan jọ nìkan tó lára rẹ̀ yá lẹ́yìn gbáre lẹ́yìn wò kárí kí lọ pé àbí tiẹ̀ tó fọ́ orí ẹ̀ yìí tó jẹ́ pé ọ́njà rí kí nǹkan òyìnbó ni wọ́n lọ wọ́n lọ fi jíjìn kó sọ anábì ń kọlọ obìnrin tí ìjáde rárá anábì ń kọjá bí yóò kọlọ sí àyè torí kíní torí orí sọ́nà mi ti fáwọn ẹrú rẹ̀ lọ́jọ́ ìfọ́nà lè ní ìpínlẹ̀ anábì ń jíjìn kó sọ wọ́n jìnnà táyì dáhùn ti sọ̀rọ̀ lára mùsùlùmí ni ọ tí èmi bá ń bò mí níbi wọn ti sọ fẹ́ nìkan pé ọdún kẹjọ wà ní ẹ̀sìn wa tó mu wa níbi wọn ti sọ fẹ́ yìí mi pé wọn lọ́dún kan ní ẹ̀sìn òun wa lọ́gbẹ̀dọ̀. gbogbo ẹran kìíní kan ní yíyá bá kìíní kan Christmas bá kìíní kan ẹ̀sà tí nìkan bá rí mú wa máa fún lẹ́bùn tí ọ̀bá wa rí mú wa wọn náà fún mi lẹ́bùn ẹ̀bùn tó ní sí ìfẹ́ lọ́dọ̀ rẹ̀ ní pé di mùsùlùmí. gbogbo mọ́lùkù ìlú ẹ̀rù fún ọ̀bùn títí sáǹtì ẹ̀rẹ̀ tí ó fi wúwo tí ìwòrò ló fi wúwo lẹ́yìn náà àwọn ilé ìwọ ní orí ìkẹta mọ́ ọ̀bùn sáfùkọ náà wọ́n tòṣì. Islam ló ṣàlàyé gbogbo ilé ìfún wa ó ní gba ọdún ẹgbẹ́ tuntun láti lẹ́yìn. bí lè fa mẹ́ta ìwọ ní gba ọdún lọ́dọ̀ ń gbà wọn ní sí ọ̀nà arúnà ẹ̀dùnúfà òbí República. débẹ̀ àmì ti tẹ̀síyẹ òmùmọ̀ sọ̀lá. àwọn olùmọ̀ tó pọ̀ jù wọ́n ní tàbá débẹ̀ àmì ti náà fi àkọ́kọ́ àjòkò. apá kan nínú àwọn olùmọ̀ àwọn ní rárá àwọn ti tẹ̀síyẹ òmùmọ̀ sọ̀lá. náà sọ̀rọ̀ wá àmì sọ̀lá sọ pé obìnrin tí ń ṣe nǹkan oṣù kọ̀ gbọ́dọ̀ súnmọ́ ibi káàdì jẹ́ sọ̀lá àwọn ọjọ́ bákan ní ìdájọ́ rẹ̀ ń jọ yẹn ni kìí ṣe mú kíláàsì kìí ṣe mú kíláàsì ètò ọjọ́ bá ní tó kò sí náà fílà tàbíyẹ tó mú sí tàbá débi tá a ti sọ̀sọ̀ láti yàrí. àyà àti tókò bá rọ̀ àbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ó mú àti sọ̀ láti yàrí nínú kíláàsì nínú òlò èèyàn tó jókòó yóò fẹ́ tàbíyẹ fún àjẹ. ìbára ní ọdún ilé wọn ni tọ́lá ti dé ilé kan jẹ́ ilé àpẹẹrẹ àpẹẹrẹ ilé wa ẹni tó wọn bá fún ní nǹkan tó pa. ìyá mi lẹ́yìn ìyá kò ní jẹ́ kọ̀kọ́ jẹ lójú náà ìyẹn tó pẹ̀rẹ̀ líla. ohun tó bá rọ̀ mí lọ́rùn ìyá ara rẹ̀ ibi tó jẹ́ tútù ẹ lè sún ẹ lè pè ọlọ́kọ̀ọ́kọ́ jẹ lọ́nà bí sọ̀rọ̀ wà lọ́sọ̀lọ́ ti máa jẹ ẹ wá sí pẹ̀lú àníyàn pé wà wò ọ̀sẹ̀ àmì wà mọ̀hámẹ́ sọ̀rọ̀ wà fún àdìgbà wo báwọn tó kẹra wa torí ẹ alimami Abu Ja'far Tahawi oní tiwa ní gbogbo àǹfààní oní ta ń jẹ wá kó ká gbé de torí kan di sàn níbi sọ̀rọ̀ wá sí náà wọ́n very clear oní tí wọ́n bá ti parí sọ̀rọ̀ ẹnì pẹ̀rọ. ìmọ̀ọ́nù máa ní kọ́ ẹ́rẹ́ rárá tí ìmọ̀ọ́nù bá tó pẹ̀rọ àmì yẹn bọ̀tá ti fi tọ́tọ́ kan sí ìmọ̀ àbí ti tọ́ka sí sọ̀rọ̀ síra wa èyí ti ti wá kó bọ́ ti tọ́jà èyí ti wọlé àmà dúdè ah, èyí ti tí wọn lọ ni èyí ti sọ lọ tí wọn ti parí sọ láti rẹ kọ́lá lọ́pọ̀ náà rẹ yé ètò kúrò sí pé èyí ti fẹ́ kọ́ dún kọ́kọ́ síbà àbí òkúta tó bá gbọ́ ìdìbò àlọ́ tí wọn lọ sílé ìlọ sí òfurufú ni ìmọ̀ ọmọ ọmọ ìṣẹ́kútù wà fún un èyí lọ sí túmọ̀ sí kókò ìdíkó ìmọ̀ràn wọn bọ̀ sí kókò àti tí òní láńdí kaba tó ń gba yóò nọ́ọ̀sì ẹ̀yọ́ nọ́ọ̀sì táwọn ọ̀rọ̀ bí àmì àmì àmì àmì báwo ìyá nọ́ọ̀sì ẹ̀yẹ́ ìyá ẹ̀wọ́n sọ pé àmì. òun náà sáà kúkú gbédè sí ń bọ̀ ìmáàmù á ní káwọn bá fi lè fi yorùbá tó wà ìmọ̀ ọjà ìlọgbọ́rọ̀ olóògbé eléyìí ni ìwádìí wọn fi hàn wá anítìrà kẹta àti olórí eléyìí ìyẹn ní nígbà àdúgbò islam lónìí ní wọn fi tètè àyàmì islam ẹni gbogbo àwọn olùmọ̀ayé ìsìn náà kù ní kí gbogbo àwọn tó tó bá ti gbọ́ lárúbáwá tó yẹ kí lárúbáwá ẹni tó pọ̀ jù ní ìjọ náà gbọ́ lárúbáwá ẹgbẹ́ wọn ní kí wọ́n ti kó àmọ́ tí a bá dórí ayé tó túmọ̀ rẹ̀ àbí òye wa nǹkan ló ń bá ọ ọmọ wọn pa àlọ ọgbẹ náà wọn lọta wa nílẹ̀ yìí kí èsì dáyé ní nineteen oh two kí wọn fẹẹ fi gbogbo eléyìí nineteen oh two pọ eighteen oh two kò sí tá a fẹẹ fi eléyìí fi ẹ bá wọn sọ̀rọ̀ gidi ẹnu sókè sókè sókè sókè gbogbo nǹkan tó àwọn ìsìlámù ìlú mẹ́lúbà àwọn sókè sókè sókè sókè sókè sókè wọn sọ nígbà wọn ní ìgbọràn náà àwọn jọ náà ìfìrí tiẹ̀ náà kan lè gbọ́dọ̀ kó pamọ́ jíjọ́ mẹ́ta lọ gbàtí wọ́n lè lọ kó pamọ́ dìgbà tó bá wù iye ìgbà tó bá wù ẹ bá kó pamọ́ lọ́pọ̀ bí ìgbà tó tún gbà ní ẹnu kò sí tó borí lọ. tán ọkùnrin wa lọ́dún ilé rẹ̀ látọ̀jọ́ àràbà ẹnì wa ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahi alhamd in tijarata mẹ́tẹ̀ẹ̀yìn àṣùbà tijarata ẹ̀ máa ní títí tí ó fi di ẹ̀yìn sọ̀rọ̀ àti làásù. ہے ایک ọwọ́ wa méjèèjì ọwọ́ tí ò tóbi jù tí ò sì kéré jù táàtì pẹrẹsẹ táàtì kan. You look round. ่าเอาเงินไปเผยแพร่พระมงค์ owó chẹ́ńgì kọ́mpútì kan wá débi ní ìpínlẹ̀ ọ̀sán kọ̀ọ̀kan sínú àbíọ̀kẹ́ ti ẹ̀ ní kálukọ́ máa kówó jáde ní kálukọ́ máa kówó jáde ní ọmọ kan nana awúyọ dọ́là fún lamẹ́ríkà tó ń nana rà ní nàìjíríà àbẹ́yẹ̀ ní nǹkan ní apá ebi ti ń pàyàwó rẹ̀ kò kówó kalẹ̀ ebi ń pọmọ kọ̀tàn owó sùkú ọlọ́run bá kó jẹ́ kí yorùbá lè gbọ́ lọ́wọ́ àwọn tó jì ẹ̀ ẹ̀ ní kálukú wò pé ẹ bá ni, gbẹ̀mí ẹ̀ àwọn tá a gba tí wọ́n gbàgbé báyìí ọlọ́kùnrin gbà wá lọ́wọ́ wọn ọgbà wa tọmọtọmọ ọgbà wa tayataya abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọlé táwọn ọkọ̀ ewu táwọn ń gbé ẹwọlé táwọn ọkọ̀ ewu táwọn ń gbé ọ̀kan ni wọ́n lọ gbé sórí youtube wípé ń kọ́lé kìíní kan kìíní kan pọ́n kìíní kan million dollars abẹ́rẹ́ òsínláyé ẹwọlé táwọn ń gbé ẹ̀yin tẹ̀ ń náwó fún wọn. ọmọ mi ta fújì náà ó fújì ti gbọ́ ẹni tó ń fújì ní yege ẹ̀kú ọlọ́dún náà gbọ́ ọ̀dọ́ ìfúnjẹ mọ́lẹ̀ wọ́n gbọ́ ẹni tí wọ́n ń lò fún ọlọ́dún náà ti kéde ó náà gbọ́ ẹ̀dọ́gbọ́n mi kò ní ìtumọ̀ kankan ọlọ́run nígbà níbi ìyáàrí ọ̀hún lára ni àwọn olólùfẹ́ ànábì ẹ̀dọ́ ní kẹ́lẹ́ ní mẹ́wàá wa lórí mẹ́ gbogbo àdìsí bẹ́ẹ̀ bí ọ̀kẹ́ ìgbà tó gbọ́ ní ìgbà tó gbọ́ ní ìgbà tó máa ń sọ pé ọ̀nà ọ̀nà ọ̀nà olùkà ń kú níchùkú níchùkú níchù ìpè ànábìsọ ànábìsọ ṣé èyí náà ayẹ kákòmù náà sọ wọ́n gẹ́gẹ́ bíi kàmí tándọ̀mù tándọ̀mù àwọn tó jẹ́ pé tẹ ẹ bá wo kí ni sínú ànábì ń sọ níbo làwọn yà ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí ọ̀tọ̀ọ̀tọ̀ lónìí wọn fi kankan sẹ́yìn ànábì ìbáwọn tá a mọ̀ náà àwọn ọ̀daràn lóríṣiríṣi náà náà ni wọ́n máa fọn bí láì tó ọmọ gbé gbogbo rọ́kalẹ̀ tó ọmọ bẹ̀sẹ̀ ọlọ́run bá jẹ́ àmín sùn ìmáà tó ọmọ wíwú kúrú gbogbo tó tako ìsìláàmù náà ni àwọn náà ló ti lọ lẹ pósítà kan pé mọ́lídì àbá kan mọ́lídì ṣéwù kan mọ́lídì mọ́tíláńtì kan mọ́lídì kínní kan àwọn òbí náà ní ìṣòfóònù òjì àwọn ọmọ jẹ́ pé káta jẹyẹ káta jọyọ̀ ní ìsìnkú yorùbá ni wọn fi tẹ́lẹ̀ máa dá wa lóhùn òbí tẹ́lẹ̀ máa dá wa lóhùn táyé akókò tó ọba tí àwọn tó mẹ́rin ti mọ́ lédè kí ni tó ti ṣe kí ni jẹ́ bẹ́ẹ̀ àdáda alẹ̀ lò. ẹ wá rí iwájú tàwọn nìkan gbogbo ọdún ọjọ́ òbí kẹ́nikẹ́ni àdáda alẹ̀. kíkẹ́ nínú owó tuntun nìkan ẹgbẹ́ iná ẹ má ti forty two forty two years of your back. kí ni gbọ́dọ̀ kí ni kí ni kí ni kí ni tó fi rí pinnu. kíkẹ́ tàǹdẹ́nà tẹ̀gbọ́n kan tó ní kí n wọ́n fẹ́ pọ̀ dára ní ọkọ́ bá gbé báyìí rẹ̀ wọ́n gbọ́gbọ́ pé èmi à tí màá fi wọ́n yàn lọ. ìwọ́n náà ló tún wá ń ẹ wọ́n lọ́sẹ̀ fẹ́ bí àwọn oṣù pàtàkì táwọn ọmọ ẹjọ́ mi ẹ máa jó pété. ìwọ́n bí wọ́n bá ti fi àná láti wá pàmò ti kà níbi Muhammad sallallahu alaihi wa sallam. táwa ní sí ọmọ ọjọ́ ọjọ́ ìbí àwọn ọmọ yarí o sọ̀rọ̀ ohun tó bá ti lé wọ́n ní ẹ̀rùn táàbà táàbà ti nígbà lólówó tálákàrà ti pọ̀ ọmọ ẹni kéèkì ọdún kẹta ìyàwó náà wọ́n ti bá dé tó òun kọ́nà wọ́n ti ti kéèkì lọ́ba rẹ̀ ilé ìfòfò wọ́n ti ti kéèkì ilé ìfòfò ẹ̀dá pàdá ẹ̀yìn kó gbé kéèkì wa káwò lọ́kùnrin lánàá ọkùnrin gbé kéèkì wa láti wá gbé kéka ẹ ti tọrọ ẹ ti tọ́jú ọ̀dọ́ tó ga ẹ ká bùlọ́bẹ̀ bùlọ́bẹ̀ wáyà wọ́n bá ti ọjọ́ ìjọba ti ọjọ́ bá gbé pọ̀ kálukú ń sinmi kí ni kí ni bá gbé ìdí náà ẹ̀ tó bọ́ sí alẹ́ ọkọ̀ ẹ̀kọ́ gbé èyí tó á jẹ́ láti ẹ̀lẹ̀ òun bá gbé ìfira rẹ̀ ní adúpẹ́ fọlọ̀ tó torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kò sí lófin fún akókò ọmọ ẹ̀sìn ọdún ọjọ́ ìbí ẹnìkan o sallallahu alaihi wasallam àbẹ́yìn mi. ọ̀nà àtúntì ẹ̀sìn islam tó tọ́ka sí nínú Al-Qur'an àti sunna ẹ̀mọ́ ní kíkà máa sọ bí ọjọ́ òbí bá àdáda lẹ̀lẹ̀ àdáda lẹ̀lẹ̀. ẹ̀yìn ìmọ̀kọ́ mẹ́ta amila amalan laysa alayhi amruna fahuwa rad. gbẹ̀ngàn láti ìfà alápá láti kó ṣe உணர்த்தி இனி ஒளியாக láwọn òṣè mọ́lìdì wọ́n láwọn òṣè de la o ṣéwù ṣéwù ṣéwù tẹ̀ríkọ̀ tìjàníyá lóríṣiríṣi ṣéwù tẹ̀ríkọ̀ àdéríyá lóríṣiríṣi. ẹ̀yin òsì rí pé wọ́n lè dèrè léètì mọ́ tẹ̀ríkọ̀ bàjẹ́ kò ní nǹkan kan ti pẹ̀lú súnmọ́ rárá wọ́n sọ bíi àti tẹ̀ríkọ̀ tẹ̀ríkọ̀ àti àwọn sí àtàwọn tẹ̀ríkọ̀ ní sáfùkọ́ ní wọn tó. àkàwọ̀kùn wà ẹ̀yin àwọn oníṣ ń ṣe kódà wọn máa lọ sí fáàd nítorí ẹ̀. wọ́n tún ti fi Ibrahim ní à àti wọ́n ṣe ẹ̀ ṣe à ẹ wá wò náà lọ rí jẹ̀ta ń lọ tí wọ́n ń ṣe kẹtẹ́lá à wàlẹ́ àwọn dídí àmà jìyà ọmọ jẹ̀yà ìyá ìpọ̀ lọ́jọ́ táwọn yìí ìyá ìpọ̀ àwọn ìwà ń sọ mọ́tò gbóngbòrò àti nígbà tó kó tọ́kọ́ wúlé tó kó wọ̀ wípò nǹkan tó kù lọ́rùn mọ́tò. ẹ̀wọ́n fún ọlọ́run ẹ ní mọ̀ pásọ funfun lẹ́nu mi wọ̀ ẹ sì bí bọ́tà ọlọ́ mi. subhanallah ẹlẹ́mi ni wọ́n jí mọ́tò ń lọ ń gbẹ̀ngàn náà ẹlẹ́mi ni wọ́n gbé mọ́ṣínì lọ ẹlẹ́mi ni kẹ́kọ́ ni wọ́n máa bá dáná wọ́n máa bá dánwó pàdé bí àdánù náà. adúpẹ́ fọlọ́ ní oṣù tó wà bẹ́ẹ̀. wọn á ní mọ́lid ibrahim ní àtàwọn ọ̀sẹ̀ mọ́ wọn wòye lọ́mọ́ á ní àdábálẹ̀ ọ̀mà dáa o tí wọ́n lọ sí ṣòwòrè tó tó wá pọ̀ tó báyìí from all parts of Nigeria ni wọ́n ti péjọ sí Ìlọrin náà Ìlọrin lọ́kàn jọ lọ́dún tí wọ́n ti kọjá yìí Ìlọrin lọ́kàn wọ́n máa gbé ká ní àgbékàtì. wọ́n wò wọ́n ní subhanallah ewu dídí àárín ìtura ti wà lọ jẹ́ pé fún nàrà ẹ̀ títí Ibrahim yá ìgbọ́ra yọ wọ́n kára bàtà wọ́n fẹ́rẹ̀ kẹ̀sí kẹ̀sí tàbí bìlọ̀. ẹ̀ lè rí pọ́pọ̀ tó dẹ̀ nìkan sí láàrin tó mọ́ lè dìtà náà jì. ṣèrè ìdíje ọmọ yìí adúpẹ́ fọ́nà adúpẹ́ fọ́nà tí ọ̀gá tó wá jẹ́ lọ́nà àgbẹ̀ tí wọ́n gbọ́ sọ pé àwọn sọ̀rí kọ̀ọ̀gà ẹ̀yin jẹ́ tẹ́ mọ́ pa ìfẹ́ àgbẹ̀ nígbà bá tẹ́sẹ̀ pẹ́ lómi lòtì wọ́n lè sọ pé sẹ́kọ̀ ànábì ṣe ànábì òrì pa lọ síwájú lọ títí àtàwọn ọmọdé ti àbá àwọn olóògbé tó tẹ̀lé pa ọmọ àbá. lẹ́yìn tí dáná ń bá lọ ń bá lọ ń bá lẹ́yìn tí bá wọkọ̀ ní ká ń lọ kó tó ń gora. ìgbà yẹn wọ́n bá ti abẹ́rẹ́ ti darí náà wá bá débi pa. ìgbà yẹn ni yẹn ti bá gbàtẹ́ lọ́wọ́ ẹ̀. ọjọ́ ìgbà yẹn ni yẹn ti tún wá pẹ́ ká tuntun wá pẹ́ jù. kọ́lá wọn lọ àwọn ọjà ò ìfọkùsọ. ẹni tẹ́ ẹ̀ mọ nọ́mbà tó mú tẹ́ ẹ̀ mọ wọ́n ń gbà fọlọ́ ní ìsinmi tó wà tí ìjọba bá ń láyà lọ́wọ́ ń gbé fọ́tò rẹ̀ ká abẹ́yìn òrí abẹ́ ìtọ́ọ̀bù ẹ̀rọ ìtọ́ọ̀bù lè máa máa sọ̀rọ̀ kólùgbà látò ní abẹ́yìn òrí ẹlòmí lè rí lẹ́yìn ìgbà ní láti ti kólùgbà látò ní ẹlòmí ọlẹ́ fẹ́sùn máa kólùgbà látò ní abẹ́yìn òrí ni ẹlòmí ìyẹn tí ó gbé lánà ó ní olùgbà látò ní abẹ́yìn òrí lẹ́yìn ó sì wá sọ́ọ̀dì máa wo mọ́tò wa ẹni tí ọba kọ́ ọbẹ̀ yọ ní ẹ̀nà ilé ìwé ti mọ̀ ẹ̀rù bọ́ ọkọ̀ ọdọ̀ mo ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ilé ṣéwù kíńpì ṣéwù ẹni ní sọ wípé ọlọ́ọ̀dàbì tí wọ́n ń pè tó fi lé ọ̀rọ̀ bá kan mọ́bẹ̀ títẹ̀ bá àpọ̀ rẹ̀ títí tí ẹnu kíńpì bàbá tí ń jí ìmọ̀ olùgbàlá ti ẹ̀rù ẹnìkan lọ lẹ kìíní kan mẹ́fẹ̀ẹ́ wọn pàjágà sí lórí wọn ní kí èṣù mú lẹ́nu wọn kí ní sì èṣù lọ́la jẹ́ màkìdà kálukú ẹ̀ láti wọ́n mọ́tò rẹ̀ ó mọ sí ìgbà tó pọ̀ sí à nínú bá lẹ́nu yìí tó gbé ẹlẹ́gbàá mbẹ̀ torí ẹ̀bùn náà àkọ́rọ̀ ọkùnrin wà ó ẹnì pé ńgbà tí dídí àmọ́ lè dìde ó dé dídí oríṣiríṣi ẹni tí wọ́n dáná náà làwọn tí ń fún wọn certificate àbẹ́ẹ̀dẹ́ tiẹ̀ ṣùgbọ́n sọ iná mi ńláńláńlá jókòó bẹ́ẹ̀ pa àná níjọ́ ó àná olóko méjì àti àná àpéjọ fáwọn ti alẹ́ ilẹ̀ láti pa àlẹ́ Isra wal Mi'raj. Ojú tàbí ṣùgbọ́n ibi àlẹ́ Isra wal Mi'raj ìṣẹ̀lẹ̀ ńlá ni. Tọ́lá ọba ti fi àmì ńlá hàn. túmọ̀ sí pé tó bá dijọ́ náà á gbọ́dọ̀ rí àmì lára rẹ̀ pọ̀ nsọ́dún ọ̀wá lọ wọ ti sáré apáti àbíkọ́ ọmọ jíjẹ kan tó ṣẹ́ṣà àbíkọ́ ọmọ pẹ́ẹ́bù fáwọn èèyàn àbíkọ́ ọmọ ọmọ tí wọ́n kú ọdún káyọ̀ ọdún ìfò ní ká sì kí ọgbọ́dọ̀ dáná wọn pa kí sáré ń pín iṣẹ́ tirẹ̀ tuntun ilé ìjẹ́rọ ti ṣe jẹ́ nù. tán nínú ìyàwó tí wọ́n bí ọdún àwọn aláàlá lẹ̀ lóyún 嗯。 àwọn àwọn ní Dubai àwọn náà eh, wọ́n ní ẹni báńgà fojú tọ́mà àwọn ní báńgà fojú tọ́mà tó ní ilé abẹ́rẹ̀ à ìbéèrè ni wọ́n jẹ́ mọ̀láìkà ìbéèrè mọ̀láìkà làwọn ọba àti bẹ́ẹ̀ ní Dubai ọba àti bẹ́ẹ̀ ní àbúrúbọ́ọ̀lì ọba àti bẹ́ẹ̀ ní lómi kò túmọ̀ sí pé jẹ́ ń ti dà وقيرا ذنب ilé ìtò ṣe é pé abáàdì mu ẹ̀ẹ́mí sínà lẹ́yìn mi alukur'ani àti sunna alukur'ani àti sunna kì í sì lú lọ́lọ́ gbé kalẹ̀ fún wa. tó ẹ̀yìn ní ibà ẹni kíkà bá sinmi síláàtì gbogbo dọ́ta bá fẹ́ sinmi síláàtì mọ̀ sọ́yìn ká sọ́dọ̀ọ́dún. ẹ̀sùn sọ ẹ̀sàkùn ọjà àná. Ìjọba yé wa, ìlú tó tún ọ̀nà bá ti já wọn lò, wọn náà ti ń fọ́ màtá bá wọn sọ fún mi. Ṣùgbọ́n kámọ́ oníká yára gbọ́rọ̀ ká lọ́ra fún èsì. Bí ìyẹn bá máa ń fèsì kíákíákíá, ìyẹn ọ̀tẹ̀ mi Ẹ̀kọ́ ọdún wa yóò ó àtẹ̀lé o. Àwọn àti gbà wọlé mi. Agbọ́dọ̀ kí èsì ọ̀rọ̀ tí ọmọ ọgbẹ́ obìnrin láíláí ẹjọ́ fún wọn mọ́ lọ́wọ́ ti tàyà pàtì wọ́n ti mọ́ máa lérò pé ẹ̀jọ́ ń ṣe lò. ìyá náà ti jẹ́ kó tó jáde lọ bí sẹ́ rẹ̀ ń gbọ́nà kìkì tó jáde lọ bí sẹ́ rẹ̀. àwọn ti máa ti fún ọkọ fún kọ́lídé èmi à ah, private holiday mi ni èmi private holiday ọgbọ́dọ̀ wà lẹ́nu sọ́ni wọ́n ti sọ́ والعدوان ẹnu ra yín lọ́wọ́ nígbà tí títọ́ náà nígbà tí páyọ̀ náà ẹnu ra yín lọ́wọ́ nígbà tí tẹ náà nígbà tí takùtọ̀ náà ẹnu ra yín lọ lórí ilé. ìdíbò ọba bá wọn dé wọn ó jẹ kó wọn ní lè máa gbogbo òkú yìí báyìí àmì jẹ́ tọ́lá ti jẹ́ wọn ọdún ọba wọn dún. torí pé wọn ti wọ bẹ́ẹ̀ wọn máa ń hí yìí lọ́gọ́ yìí là gbogbo ẹran tó pa láti sàkọ́lé nǹkan mí láti sàgbé kàǹkà mí ìjọba tó ti ọ̀wọ́ bí nítorí mọ́lìdì náà ni a lè jẹ́ àgbọ̀dọ̀ jẹ́. torí kí ara tó wá tó Allahu Rabbul Alamin. ẹ̀rọ tó pa nítorí mọ́lì àgbọ̀dọ̀ jẹ́. ẹ̀rọ tó pa nítorí mọ́lì àgbọ̀dọ̀ jẹ́. nítorí pé kò bá sábẹ́ ẹ̀rọ tó pa láti fi àgbẹ̀gbẹ̀ nǹkan ní ìtura tó sí Allahu Rabbul Alamin lórí wọn àjẹ́ ike táwọn á rí kíkì ìbèrè fún ọdún ọ̀tọ́ká kíkì ìbèrè fún ọdún ọ̀tọ́ká kíkì ọdún ní sábà síbẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ lórí ìgbàgbẹ́ látọ̀rọ̀ sábà síbẹ̀ ẹ̀ ń wá ojú wọn nù ẹ̀ ń wá ojú ilé wọn ẹ̀ wá pọ́n nífẹ̀ẹ́ yìí ẹ̀ ń sì fi hàn ọkọ̀ ìyá ní ṣe tó ń ṣe ilé yìí sì tọ̀ nítorí ọ̀rọ̀ yẹn ní kíkẹ́ ìfihàn ọmọ akẹ́kọ̀ọ́ lágbàá tí wàá ló máa gbà ó yàtọ̀ tí èyí tí kílíìnì gbà ó sì yàtọ̀ sọ́nà mọ́tò ìta ọ̀pọ̀lọ mọ́ra ẹ̀ sì gbọ́dọ̀ máa kópa nínú ọ̀dẹ́ tí ìlú kéré nù. ilé ìgbọ́lọ̀ ń gbọ́ ẹgbẹ́ láti gbọ́ náà wà gbọ́ àgbọ̀dọ̀ wọn kópa nínú ọdún kẹfẹ́ rí. àlejò àrùn ìdìbò kọ́ yẹn gonna Joe 家里，刚回的家里。